kó lè sàn ẹ́ lọ́la tọ́ọ̀mù rẹ̀ kó o lè rọrùn rọ̀ tọ́ọ̀mù rẹ̀ kó fipá ẹ̀ sípa ọgbọ́n tọ́ọ̀mù rẹ̀ ọmọ tí ìyá kò kọ́ agbélé tí a kọ́ ta ọmọ tí ìyá kò kọ́ àtògùn ta ní òye ọmọ dára ọdẹjọ. ṣe princess Princess mi. Princess mi. Princess. Princess. Princess. Yes. Princess. Yes, Daddy. Princess. Oh, okay. Yeah. Ah, that's very good. Oh, no, woke up early. Yes, but up. need to watch check it on. Yeah, thank you. Yeah, brother. You okay? Very okay. Ah, that's very good. Hey, Carol. Hey, Carol. mo ní sọlá ló ń lo àwọn fún lágbà tó ti délé ìsìnìgàwó tí gbọ́ yorùbá ṣé ẹnìkan máa ń jà ni. kí n kí ní kí wá ṣe. wọn ní kọ́ máa bọ̀. àfẹ́ lọ sọ fún mi bó ṣe sùn. mo ní kó lọ sọ fún sùn pọ́tà. aláìpèrè wọn dá lóun oh really? Yeah. Hey, you can have it. Yes, I'll brush later. Okay. Mm. I think you should sleep. No. Eh? I'll sleep. Mm, you will sleep. Ọmọ mi tó kẹ́ ẹyin jù mí o. Mo ní sọ́la, bọ̀tá dẹ̀ ní kó máa jì. lóòótọ́ ni. kí ló dé. ọmọ mi ò sùn ojú náà. ọmọ yín wo ni ò sùn mọ́jú ṣé mo ní sọ́lá tí mo wọ yàrá ẹ̀ níbi twelve thirty ó ti sùn lọ́ra bídún kò mọ̀gbà tí mo wọlé kò mọ̀gbà tí mo jáde lẹ́yìn ní kò sùn mọ́jú jáde mo ní. ṣé iṣẹ́ ojú ayé ló ń sọ ẹ̀ nínú ẹ̀mí dá mi lójú fọmọ mi ò sùn mọ́jú. ṣé kò wá ní lọ sí skul lẹ́nu ìbá ṣé mọ nǹkan tá a bó sọ ṣá. skul kẹ no kò lọ skul àná mo ò sùn mọ́jú ojú ní kó lọ sí skul. dáàdì mo ní dáàdì mo ní ayé kọ́lẹ̀ máa ń ṣe yìí mo ń sọ tèmi o mo ń sọ tèmi fún yín anyway èmi ti ṣóúnjẹ yín sí kitchen tẹ bá rẹ́dí àti jẹun kẹ́ni kan sáàfẹ́ fún yín mi ò fẹ́ kó tutù. èmi lọ ṣọ́ọ̀bù mi bí tẹ bá pàdé ojú ìyá àjọjà. orí ẹbí ẹ kúkú kọ lára àwọn anọmọ òsùn mọ́jú ó ní pé kó máa lọ skul skul skul kọ má jókòó tí nǹkan mi lọ ṣọ́ọ̀bù bíṣọ̀bù làá fẹ́ jẹ. Um, John, sure. Now, this is the sixth part of speech that takes part in the construction of a sentence. A conjunction is a word or group of words that. Monisola, yeah. what is this you're doing? What a question. And um, what does it look like? Hey! Oh. Hey, baby. So, we can show that still at 10 Oh, yeah. Pronounce conjunction. Con. Ah, con whatever. Tell me you can't pronounce con. Eh? You were going this, Isha. What? вообще Hmm? ṣé mo rí pé wọ́n dàbí ẹni pé à ń yẹ̀yẹ́ ara wa ní public ó ṣe dàbí pé mo support nǹkan tẹ́ ṣe pẹ̀lú Mrs. Dábírí lẹ́kùn ẹ̀. kí ni mo ṣe alájọ Mrs. Dábírí. lesson teacher ọmọ náà. Oh, olódùn yìí wo ẹni tó máa mú wá sọ́dọ̀ mi ni ò jẹ́ kí n ṣe interview fún un ní ìwọ̀n pé kò mọ nǹkan kan. kó bọ́ ní sóòtì ń kí ni ìyẹn mi. ṣé mọ̀ wípé èmi fúnra mi mọ̀ wípé mo ní ò kàwé lóòótọ́ but mo wò pé tí ìsà ti gba lẹ́sìn ti jà fún then mo tún mọ̀ wípé tí n bá sọ ó máa dájà lẹ̀ láàrin mi àti torí wípé ẹ ẹ fẹ́ gbọ́ anything negative nípa ọmọ yẹn. of course irú ọ̀rọ̀ yìí rò wọ́n nìyẹn nígbà pé mo mọ̀ pé wọ́n ló bí ọmọdé yẹn máa ń wọ́n ń dìtẹ̀ mọ́ nìyẹn ní àbíkí ni. èmi ń dìtẹ̀ ọmọ tí mo bí. yes now wọ́n ti gbàgbé gbogbo primary school àti secondary school tọmọdé lọ ni ó ti gbàgbé pé no less than three hundred thousand naira per term la máa san àwa àrùn gbogbo orú owó yẹn lé orí ọmọ kan kẹ́nìkan wá máa sọ pé kò mọ̀ wíyà. Ah, dáàbì mo ní àrùn adúrú owó yẹn lé orí ẹ̀ ló sọ àmọ́ ṣé ìjẹ́ káwọn tíṣà ti ṣe nǹkan tó yẹ kán ṣe lónìí mo ní. Mr. Principal mi ì lè believe pé ẹ̀ ń ṣe wọlé mi. No, I will not take that. ládùúgbò nǹkan tí mo ń ṣe fún yín school yìí no you that cannot happen. uh Um, sir, it's not really our own intention for your daughter to fail. But what happened was um, her last performance was not okay. So that was why she failed. Uh, okay, let me remove my daughter and take her to where they will not fail her. I will take her to where they will pass her. You can't do that to me. I the donations I make in this school. So what if me and I don't know if you own school fees? I'm going to fail. No, no, no, no, no. Ọ̀rẹ́ màá dẹ̀ gbọ́mọ mi kúrò. Àlàkò ah, rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀. Eh, what happened is this. Um, to an extent I'm in charge, okay? So I will make sure some certain thing is done. Okay, I will amend that result for her. You better make sure that it passes. Ah. She pass. lóòótọ́ ni sórí bàtà wa kékeré ààrẹ níjà fún wa lóde máa ń ṣẹlẹ̀ ni pé àsọmọdé tíjà tó bá ti burú àkínláàkẹ́ ìdí ẹ̀ nìyẹn tí mo ṣe ń lọ sí that particular example, um, there was this teacher tó ń kọ́ àgbà ẹ̀ ń kọ́ wa ní introduction to technology. In fact, ṣera wa náà mo mọ̀ pé ọ̀rọ̀ ọmọ náà lè ṣe torí mo mọ̀ bá ṣe wá mo ní sọ́lá títí kọ́lọ́n tó jàjà yànjẹ́ yọkùnrin fún un kì í ṣe wípé a gbìyànjú lẹ́yìn mo ní sọ́lá but nígbà tó lóun ò yọ̀ǹda fún wa but ìyẹn wá mí wípé kó wá já wa náà la máa wá fọwọ́ ara wa báyé ẹ̀ tó ṣe jẹ́ káwa méjèèjì jọ pawọ́ kájọ tọ́mu ní ká lè jèrè ẹ̀ náà ni mi ò hé ìtẹ̀. Yánkẹ́ ọmọ ni ọmọ mi tó kẹ́ ẹyin jú mi o mo ní sọ́lá mọ̀tá lọ́mọ yẹn o mo ní sọ́lá torí ọ̀gbọ́dọ̀ bọ̀. ọmọ ìyá ìjẹ̀bú ọmọ ìyá ìjẹ̀bú. ṣé mi sà. rárá èmi ni. wá bí báyìí kí ló tó ń wá ní odò sádúró omi tí wà tẹ̀gbọ́n ẹ̀ pọ́n bí dòru àná ẹ́ kí ló ń wá. báàfù mẹ́fà péré náà la pọ̀. kí ló wí báàfù mélòó. mẹ́fà. gbogbo ẹ̀ lẹ́bàá wá gbọ̀n báàfù mẹ́fà ló pè ní péré. bọ́lá ṣe iṣẹ́ alágbàfọ́ ni màmá ẹ̀ ń ṣe ń sìn ni. rárá o gàrí náà lọ sí ìta. gàrí yín ló ń gbomi tó yẹn ṣé gàrí yín ló ń gbomi tó yẹn. wéè wọlé ọ̀dẹ̀ ṣé ìwọ ọmọgbọ́n yẹn ti kó àbí. ẹ tẹ̀kọ́ ní bá mi ẹ ti kó. ẹ tẹ̀kọ́ ní bá mi orí àbí sí ìtì ọ̀kadà àtẹ̀kọ́ ní bá mi tó àti kí ní bómi tó fẹ́ kọ́ sẹ́yìn ẹ̀ ni onírànì àtẹ̀kọ́ ní bá mi. ó dàbí ọ̀dọ́ ọ̀gàlà átàkùn bàbá mi mi ò mọ̀rọ̀ àwọn àwọn ẹ̀dá tọ́lọ́kọ̀ jẹ́ ń dá sáyé ṣáà. Ah, pẹ̀lẹ́ o ti jí ni. dadi kí ni táìmù. ìgbà tí mi ò gbọ́ kí mísíkì kó máa kẹ̀ rírí lọ́dọ̀ ẹ̀ ni mo ti rò kó tí ì dì í. ìyẹn ah, ah. tí màá ti dìkọ eegun ni wàá yọ ẹgbàá pé kẹ wàá jí mi pé kí n dìde. èmi ni ò ní jí ẹ mi ò ní jí ẹ kì í ṣe mi tèmi nígbà tí wọ́n ṣe mi lò ń bá ṣiṣẹ́ mi ò ní jí ẹ o. ẹ ní jí mi. Ah. lákèsè um, ní àfọ̀mù ọjà kò mú yàtọ̀ o gbé mọ́tò ẹ lọ ni. mi ò jí jáde èmi àti àwọn tíìmù mi lọ jáde so wọ́n á tètè ọkùnrin o fi kọ́kọ́rọ́ lẹ̀. no a wà ní. ẹ o dà bẹ o dà bẹ. ẹ ẹ lẹ. ọmọ ìjú àmì. o tún gbé kinní ẹ̀ dé. o ní o ta àgbèrè wọ́n ní kọ́ wàá lò. Ah, omi ti fẹ́ tọ́ nínú táǹkì lọ́wọ́ náà. lórí ẹ̀yà wò lórí kí ẹ̀rọ ọdún kọ́ o ta wà wà bò o tún kọ́ ẹ o lè tó mi yẹn lò ta. alọ́ kọ́ ẹ̀ lò ta. Ah mélòó mi ò fẹ́ kọ́ sọ mí lẹ́nu ni. ẹ̀fẹ́sẹ̀ dúró ikú ẹ̀fẹ́sẹ̀ yàrá ẹ̀fẹ́sẹ̀ wẹ̀ ẹ̀fẹ́sẹ̀ wẹ̀ tó wá fún wa pọ̀ mi fẹ́ pọ̀ mi tọ́ ni lóde idiot fún wa tó bá ti kọ́ ẹ lẹ́sẹ̀ wàá gbàgbé wàá gbàgbé kó lẹ́sẹ̀ gbà kan tí o bá gbé tí ẹ̀dúró kò fi láǹdì. báyìí ilẹ̀ yẹ káwọn ọmọ yìí kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ bá ìjẹ́ kọ́ bá mú èmi ò fẹ́ sọ́ra mi lẹ́nu ládùúgbò ni mi ò fẹ́ sọ́ra mi ò fẹ́ sọ́ra mi lẹ́nu ìgbà tó lọ́n ti ṣerú ẹ̀ fún mi ìwọ máa bá mi ṣiṣẹ́ mi lọ. ẹ̀rọ́gò èmi wà ń bá mi o ẹ̀rọ́gò ọmọ mi mo ì máa fọ́ ogo bá máa fọ́ ọkọ̀ púpọ̀ ìwà ìdá méje fún mi ẹ̀rọ mo ṣì ẹ lọ pọ́nmílẹ̀ bàbá yín bá mi jàre ẹ̀rọ kalẹ̀. ẹ wo bí bá mi bá mi wá three hundred naira hmm? three hundred naira. Àlàní o ṣe mú gbó. àìgbó kọ́ bá mi. owó igbó lóbìnrin yẹn òye tó ń tà nìyẹn. ẹ ẹ nù káàdì ni mo fẹ́ rà. káàdì ló fẹ́ rà hmm. lóòótọ́ sọkọ lọ. ọlọ́run gbọ́ káàdì mo fẹ́ rà. bámi bámi bámi tó já bámi tó já kí ló wí bámi tó já. ṣé báyìí. yóò bá mi o. èèyàn ò kí sọ pé bàbá òun dà ó mọ̀ pé wèrè ló ń já ni. àwọn kan ẹni tó bá mọ nǹkan tó ń lọ ni ẹni tó mọ nǹkan tó ń lọ. ẹni tó mọ nǹkan tó ń lọ. ẹ òun ló já ṣé n tó sọ nìyẹn. bábí bábí. o ní pé mo já wà ní mọ̀mọ́ nǹkan tó ń lọ. bábí mọ̀ nǹkan tó ń lọ. ẹ sáré mo wúyẹ mo yẹ wà very important. bábí. omi gbọ́ ó dá mọ́ Whatever she my daughter, honey, she be your mother. And you my sister, oh, she be your mother. But he, but ò bá lọ́mọ láyé kò gbọ́dọ̀ ní kò tí hmm. wọ́n yẹn. lálẹ́ làwọn lálẹ́ tàbá ní ọ̀nà lálẹ́ o. wọ́n tó yẹ adé màmá kúrò láwọ̀ bọ̀. Ah, my God. Yeah, princess, jẹun jẹun jẹun. Mo láti parí rice yẹn jealous wa. Mm. inú ṣé mo àwọn kọ́kọ́ máa ń náà <clears throat> kọ́ nìkan the other day mo wà lọ́fíìsì mo fẹ́ kọ́ náà mo tiẹ̀ ti ń kọ lẹ́tà yẹn <clears throat> wọ́n á rí i spelling boy you won't believe it o. ó fọ́ ni boy ordinary boy daddy. láti pe òbí kẹ pe wàsíù kẹ pe sànni láti fi celebrate pé a dúró ọmọ yẹn ó ń spell boy successfully. báyọ̀ bí mo ṣe rò ṣé ọ̀rọ̀ aráàlá lásán lásán ni wọ́n fẹ́ torí ẹ̀ ló ìsọmọ ẹ̀ bá. lóun ní jẹ́ kí èmi kẹ́yìn sọmọ tèmi I don't hate her but èmi kò fi pé oorun tó sì wá ń ta yìí ó sì tó gbé aṣọ mo ní òun ni mo ṣe fi pé káwa méjèèjì jọ gbárùkù tì í àwa nǹkan ṣe sí ọ̀rọ̀ Monísọ́lá so that a ní regret lọ́jọ́ ọ̀la. no láti fi ṣe kí ló dé gan kí ló dé kò sí nǹkan tó rọ̀ fún ọmọ mi náà. my princess is perfectly okay. ìbéèrè dẹ̀ bàjẹ́ báyìí méjèèjì dẹ̀ ló kún. lọ́jọ́ rẹ̀. ní ẹ má bínú. ṣé mi mọ etí mo náà lò. ti gbọ́ sẹ̀ ẹ kú like seriously mo really láti ṣe mi ò like bí dájú ẹ ṣe máa ń bí ẹ sí like the man ń bí ẹ at all every time you're téèyàn bá ti wá sílé èèyàn máa máa ṣe bákan bákan èèyàn máa tiẹ̀ fẹ́ kí wọ́n go, ojú wọn bí ló máa wà mi you like ẹ ò tán bá dẹ̀ fẹ́ kí n wá sílé yìí mo a kò sọ̀rọ̀ torí um, ìgbà mi ò máa ń ṣẹ́ mi um, ẹ̀ṣẹ̀ tó máa ń ṣẹ́ mi ò pé o àgbékalẹ̀ ọ̀rọ̀ lọ dáàdi mi ṣe bá kan ojú wọn wà ń bí àgbàlagbà hmm, bàbá ọkọ ẹ ojú wọn wà ń bí. well um, èmi ò really mean ẹ bí wọ́n ṣe ń sọ ẹ̀ bọ̀ bó ṣe rí lọ́kàn mi lè sọ because inú mi ò kì í máa ń dùn all the time tí bá wá. na listen jẹ́ kí n make ní kan clear sórí bàbá tí wọ́n wò yẹn hmm? àti kékeré ni mo ti gbọ́njú mọ́ wọn bàbá mi ni I know too well. Wọn ò anything against her. The only problem to mo pọ́n ní pẹ̀lú is the fact that we o máa ń dàdí. In the sense that tó bá wá lé mi, ò anybody I kàn kill wọn casually like okay fine I kí one, whatever, dẹ̀ wọ lọ sínú room mi and that's all. Oh, mix up with anybody. I want me, Àwọn àbúrò mi òun bá wọn ṣeré, I want èèyàn tó wà around òkè bá to relate and he doesn't like soft things nǹkan tó bàbá yẹn like is ó like èèyàn tó bá free èèyàn tó bá máa ń ṣeré tó tó wà cheerful but ìwọ wà kàn ó lé wà kàn jókòó náà ni ò ní kí anybody tó bá ti kí wọn ẹ̀rọ àmà ẹ̀ka sọ́mà ó wọlé lọ nìyẹn wọn like yeah. no <coughs> bí ọdún kò ní lè jẹ́ gbóhùn sọ fún mi pé popsi ẹ̀yẹ wà friendly. <laughs> dájú ẹ̀ tó ṣe pé tí yàn bá ti wọnú ilé yín ojú wọn máa máa lé ní bí ìgbà tí ojú yẹn fẹ́ ṣáná i'm sorry well mi ò result wọn yẹn but i'm just saying it ojú wọn máa ma dàbí ìgbà tí iná fẹ́ jáde lójú wọn báwo ìfẹ́ jókòó bá ṣeré àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n tó ń sọ yìí náà kò ṣe pé bóyá well I don't know mi ò àmì bó ṣe rí lọ́kàn mi ni mo sọ yẹn. now listen to me tí o bá fẹ́ gbọ́ advice tèmi hmm, to very good side everybody ìwọ kò losing her up hmm? ìwọ bring her down wàá rí i pé everybody máa bá relate má ṣe báyìí pẹ̀lú wọn. Hmm ìwọ náà wá bá rí wọn kí wọn bá wọn ṣeré bá wọn rẹ́rìn àwọn náà ya wèrè náà wọ́n bẹ late, but wọ́n bá tó wá ti gbé sókè ah bàtà wọn náà gàn wọ́n tọrọ lọ́wọ́ ẹ̀ náà yes wọ́n tọrọ lọ́wọ́ ẹ̀ so definitely àwọn náà máa láti react sí ẹni ó simple. well well well má yẹ ká fún mi kò tún yẹ ká máa lọ gate yẹn mọ́ máa ṣe nǹkan kan sí má ṣe nǹkan kan sí má ṣe nǹkan kan sí baby listen to me listen to me listen to me hmm? má ṣe nǹkan kan sí do what I have to do okay That's my car. Come on. I got off. All right. Yeah. Ah, uh, ta. Um. àdùkẹ́ gbẹ̀ngẹ́lẹ́ mẹ́ẹ̀sì gan lára àwọn ọmọ tí ń dá nẹ́fà wá náà òun ló ra kírẹ́dìtì sérí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi èmi náà wá ń lò yàlà yòlòbó ti wù mí. àwọn network àwọn ni wọ́n jẹ gbèsè àwọn ò lò tán ni kó bá tán gan àtọ̀ rà mí. já já wọ́n já kúrò nílé èkó ọ̀gá ń ọ̀n hàn ń bọ̀. lọ ẹ lọ ẹ wẹ̀ gbẹ́yìn o. idiot ni ẹ idiot ni ẹ silly ass anyways lọ sí toilet yẹn kó lọ flush ẹ fún mi mo ti ṣe tán. go in there and flush the toilet. etí ń ẹ ni. wábí wábí kí ni mo gbà tó sọ́nà. welcome mọ́mí you should go and flush the toilet. kó lọ flush toilet o ṣùgbọ́n omi yọ àbomi ò yọ omi yọ kó mi má yọ gan apá ẹ̀ kan o ò lè gbé bucket kó lọ pọn omi ọ̀ kó lọ tan pumping machine kàtẹ̀wá lómi tán nu tank ó pọ̀ jù fún ẹ láti ṣe. But mommy, they've been doing it for me. I don't do all these things. ń gbọ́ ẹ̀yin lè máa flush toilet fún. bẹ́ẹ̀ni ma tó bá ti ṣetán ní toilet àwa la máa ń bá wọn flush. Ah. ṣé ó yẹ kí n ṣépè fún ẹ pé o fẹ́ pa iye ọmọ mi jẹ́ gbọ́nà mélòó ló fi jù lọ àǹdátì tí òun gun ò bá jù ẹ lọ ọ̀dẹ̀ ara ẹ wà pé láǹtì ṣé ẹ kó máa pẹ́rú eléyìí láǹtì ó mọ̀ kó kì í ṣẹgbẹ́ ẹ̀ tó ń kúnlẹ̀ fún bí eléyìí ó dẹ̀ má bàyí ọmọ mi jẹ́. irú ayé wo ló ń gbé iná so ojú yẹ alápá ke kò sí nǹkan kan tó lè fi ọwọ́ yẹn ṣe ike gan wúlò jù ẹ lọ ó mọ̀ ṣá tí mo dì í ah, kí n tó là á tí ò bá kọjá sí inú tọ́ílẹ̀tì yẹn kò flush ẹ̀ ṣé o ti bá mọ́ ìlì bàtà mọ́ lórí àwọn tó wà ní àgbẹ̀. sórí tó bá mú wà ní bá kọ́ ìlì wọ̀ ẹ̀ àdìyẹ ní ilé ayé ẹ̀ ogún àbọ̀dà lóhùn tí bá tún rí ẹsẹ̀ kọ̀ọ̀kan ní inú yàrá ẹ̀ bàgbà bẹ́ẹ̀ lásán débi pé ẹ fẹ́ tún aṣọ ẹ fẹ́ tún aṣọ orí bẹ́ẹ̀ dẹ̀ fẹ́ débi pé ẹ fẹ́ fọ aṣọ ẹ̀ mọ̀ pé ìjọ yẹn ló máa kú olùlé ogún àbòdà mi ló ṣe bínú yàrá ẹ̀ ni ẹ fi sílẹ̀ jẹ́ kó máa rùn tó bá sú mi wo àdùgẹ́ gbẹngẹlẹ eríṣiríṣi ní màá ń ṣẹlẹ̀ ń ṣé ìwọ mọ̀ pé ọmọ táwọn wá ṣẹ̀ṣẹ̀ ń bá wí nìsín ó ti bàjẹ́ ti pẹ́ tó ti ṣe ní tó ti jẹrà tẹ́lẹ̀ tí wọ́n ṣẹ̀ wá fẹ́ kọ́ ní ìdàṣẹ ìgbà yín láàárọ̀ darúgbó ń sunkún ẹ̀ gíní ni. ó tiẹ̀ wá mọ nǹkan náà tí mo wá fẹ́ sọ fún ẹ kan tí mo wá sọ fún ẹ ni pé ní fún fún ìwé fún ìwé fún Yorùbá náà tó máa sọ pé àti kékeré báyìí ọ̀rẹ́ kíkà ti ṣe fún fún kapa fún kapa kàpá fún ìrókò torí tó bá ṣe fún di àgbà tán á máa béèrè fún bọ̀ á máa fèrè fún bọ̀ bọ̀ ńláńlá bọ̀ ńláńlá bọ̀ náà ló wá ń béèrè fún nísìnyí wọ́n á ṣe fún àwọn òbí ẹ̀ bíi bíi kínníkínní kan náà tó ṣe fún ṣẹlẹ̀. kí ni gbogbo lájọrí òwe tó mú lábàdì lábàdì kí ni ìtumọ̀ ẹ̀ kò yé mi. gbè fún fún bọ̀ fún bọ̀ <laughs> fún bọ̀ fún bọ̀ fún ìrókò ṣe fún kápá kápá kápá ẹ nkapa nkoko mm, fúbọ̀ fúbọ̀ fún. ẹ ṣe sùúrù má parẹ́ síjọba lọ́rùn bóyá òwe tó ń gbìyànjú àti parẹ́ àti kékeré báyìí lèyẹn ti pẹ̀ka àrókò tó bá wá dàgbà apá ò ní ka mọ́ nítumọ̀. gbà fún wèrè làwọn tí àwọn tó ṣẹ̀dá èdè lu yín wèrè ni wọ́n kápá àti bọn ṣé wọ́n mọ̀ pé ọ̀rọ̀ tẹ́mi ń sọ̀lẹ̀ yí ọ̀jọ̀ra wọn ìbọn àti kápá. ẹ tó fi fẹ́ gbalẹ̀ ẹ ń yé wọn wá rí ilẹ̀ tó lè gbá ara yẹn. wọ́n ń bẹ̀ alátakò wà wèrè wo ló sọ̀rọ̀ tẹ́nì ni. wèrè fún kejì fún aláṣọ fún funfun ni. <laughs> wèrè aláṣọ funfun ẹgbẹ́ wọn náà mọ̀ pé wèrè ni ọ́. Ah, ah. ẹ tún ti dé ọkọ̀ ya yín bọ̀ àtiwọ́ náà o ò gbédè àfimídẹ̀ mọ́dẹ̀ mọ́dẹ̀ àtẹ̀yìn bàbá ṣé nǹkan tán ni kẹwàá ṣe ń bí nìyẹn ẹ wọ ẹ jẹ́ kí sọ fún yín mo fẹ́ gbé ìgbálẹ̀ mi láti bíbá ni ṣùgbọ́n mò ń lọ gbé láti iwájú. tẹ bá yìí tó fi bàbá sí mi àlọ́ lámilámi láàárín ẹnìkan eré àbọ̀ bí ti ń lọ ni. ó ṣe fún dùn pé àpè fún ọ̀rọ̀ ká. Hmm, ó jòwú. ó ṣe fún dùn. fúbọ̀ fúbọ̀ ẹ̀ là ń sọ lọ́wọ́ fúbọ̀ fún níta mẹ́ta. àti ìparí fúbọ̀ wo o ní memorial parasite <laughs> o ní memorial parasite. o ṣe fún bọ̀ hmm. èyí wá jẹ́ kíní tí. Hmm, ṣe fún ṣe fún barabalẹ̀ ṣe fún barabalẹ̀ fún fún gba gba tàbá ṣe fún gba àwa fi fún kọ fún bì fún po fún gbogbo ẹ̀ á gbé fún sí ríta mẹ́ta náà ríta. má sọ̀rọ̀ ju pàṣọ mhm. ẹbọ ń lọ ń sọ̀rọ̀ ẹ̀. bọ ní bọ <laughs> bọ bọ bọ bọ bọ. okùnrin ọwọ́ ni mm, fi ṣe fún farabalẹ̀ kò ṣe fún dákẹ́ kò sọ fún ọ̀rọ̀ tó wà ní kókó. ọ̀rẹ́ ti yé mi mm. mo ti gẹ̀ tí gbogbo lọ́jísíkì lójọ sanga gbogbo ẹ̀ pátá ló yé mi mhm. ẹ bọ́ ń lọ ń sọ̀rọ̀ ẹ̀ bọ̀ ẹ̀ kò sí wàhálà nù ọ̀rẹ́ wo olórin ti kọrin ó ní àǹbazọ́ o èdègbà àǹbazọ́ èdègbà gáfẹ́ ènìyàn yálẹ̀ máa ń gòdùn máa ń dùn sẹ́ẹ̀rì ní òǹgò ní dáhùn yẹ̀ bá bá bá bá bá bá yóò borí fúru ẹgbẹ́ òní mọ̀. ṣe fún ṣe fún farabalẹ̀ ẹ ṣe fún gbà ṣe fún mọ̀ náà ṣe fún mọ̀ náà ó ní fún ìpè àga. ó ti pọ̀ jù. ó ní fún ìpè àga. ó ti pọ̀ jù. wọ́n mọ̀ pé èèyàn tó bá ti kúrú bíi tọ̀dọ̀ ẹ báyìí ìgbéraga pọ̀ fúru wọn torí pé ohun tó yẹ kó fi ṣe làágà yóò fi máa ga yókè ni yóò máa garùn ìgbéraga ìgbéraga sọ̀rọ̀ ọ̀rọ̀ tó mú wá fún mi tó bá dijọ́ mi máa mú wá lọ̀sẹ̀ mọ́ alẹ́ náà lé ọ̀dọ̀ mi ni kò ti máa mú wá èmi múra hmm. fún ọ lálẹ́ hmm. nínú yẹ̀wò hmm. ah, ah. mi lè wá fún mi lè wá fún ọ̀rọ̀ fún ẹ fún lálẹ́. kí ló dé. Ah, kò sí fún kankan torí pé nílùú wa lọ́hùn mo ní fún kòfin nílùú wa tí bá ti gbà fún vacance ní ibi báyìí má lọ fún olúwa èmi àti kòfin á jọ ṣe fún. kí lẹ ń pè ní vacance. o mọ̀ fún vacance vacance kò sí fún fọṣọ kò sí fún fàbọ kò sí fún ṣe fún kankan ṣe fún vacance vacance. Ah, bí ìgbà téèyàn gbòmìnira tó ṣe freedom. gbà fún. holiday. merci. bí vacance. Ah. vacance máa lọ fún ìlú tèmi. wá wá mi lọ fún yàrá rẹ. wá wá torí tó bá ti máa ma sọ̀rọ̀ wọ́n bá jèmi àti ẹnìkan báyìí náà ni wọ́n máa sọ máa sọ ń bi dèrò pọ̀ wọ́n lè pa ọ́ ọ̀rọ̀ ẹ̀ ò dáa rárá vacance. máa kanra mú mi ìwọ bí wọ́n ṣe embarrass mi lójú mo yọ mo yọ lásán yẹn ọmọ ọ̀dọ̀ lásán a sì bẹ ni pé iṣẹ́ owó ẹ̀kọ́ ló ń ṣe. My daddy must hear about this. bẹ́ẹ̀ o tàn ẹ́ lọ́la tọ́ ọmọ rẹ̀. owó orí yín tẹ́ sọ pé sọ yẹn òfegè ni. òfegè kọ́. owó orí yín ibi tí èèyàn bá ń gbé lèèyàn máa ń san owó orí ẹ̀ sí. kò pọn dandan. kì í ṣe wípé ìṣẹ̀lẹ̀ máa máa gbé èkó tẹ́ máa lọ san owó orí yín sí òkè ògùn náà. ṣé ẹ mọ̀ pé èrè jà yín yẹn gbogbo ohun tẹ́ bá wí lábẹ́gẹ́ àmì eléyìí mo di ṣàgírì bẹ́ẹ̀ mo sọ. So ṣé dandan ni kí n gbẹ́kọ̀ọ́ kí n sanwó erí sẹ́kọ̀ọ́ ni kí léèrè tara àṣẹyìn ọjẹ lára mi ńgbà tí n bá ń gbẹ́kọ̀ọ́ tí n tán sanwó erí sẹ́kọ̀ọ́ kí n má wàá ní nǹkan kan tí n tí n ṣẹlẹ̀ nílùú tí mo ti kú gbogbo wa la sì ń bẹ lọ́hùn ká kéré oko délé èrè oko lèmi fi ránṣẹ́ lé ni kò dìgbà tí n bá tó lọlé tó máa kéré oko lọ kówó èkó tó gbẹ́kọ̀ọ́ èmi ọ̀sán omi ìjọba tẹ́ ń pọn ṣoṣo tẹ́ ń pọn ṣoṣo ń bí yẹn òkè ogun láti bá yín gbómi yẹn síbẹ̀. náà lẹ ni omi ti ń san jáde ọlọ́run ló sì sí omi tó ní àmà mọ́. machine tọ́wá tọ́wá fẹ́ fọ omi náà jáde ńkọ́. èbó ló ṣe máa ń sìn ni. kì í ṣe èèyàn lórí síbẹ̀. ẹ mo dìbò fún ọmọ ẹ náà. ẹ dìbò fún ọmọ ẹ náà ṣé ẹ dìbò. ta ni yẹn. bàbá tèmi ni. ta ni ẹ jọ sá ẹ wá sílẹ̀kùn fún mi. Ah, ẹ fẹ́ lè sọ pé ilé tẹ̀ ń gbé ń bí pàápàá ẹ̀tẹ́ bẹ́ẹ̀ máa sanwó ilé kẹ́ lọ sọ fún wọn ní ṣé nǹkan mú ẹni yẹn ṣé kì í ṣe pé nǹkan mú ẹni tẹ̀ ní ẹni yẹn. bàbá tèmi ni ẹjọ́ traffic ló pọ̀ kì í ṣèmi náà ẹjọ́ ẹ wá sílẹ̀kùn fún mi. ẹ̀yin bàbá tèmi ti ń gbé yàn yín mà ní. ẹ jẹ́ ká máa sọ tiwa lọ kò wá gbọ́wọ́ ẹ̀ ni. ẹ dà bàbá ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ dàbò ó dùn mí fún yín o kí ló dé ẹ máa pẹ́ ìmọ̀ mi tẹ́lẹ̀ ni kò tọ́ sí yín ọdún wo láti jọ ń gbénú lé tó bá mú mi ẹ̀yìn ló kàn gbogbo nǹkan lẹ́ẹ̀lì dánwò nílé owó ilé nìkan lẹ́ẹ̀lì bá mi gbà. hello màmá tèmi jọ̀ọ́ bá mi lọ bá bàbá kan kó gba kó gba kọ́kọ́rọ́ kó wá sílẹ̀kùn fún mi mo wà ń tà náà mo ti ń bẹ̀ wọ́n látẹ̀kàn bá mi bẹ̀ wọ́n. a máa pe ẹ èkó ò ní bàjẹ́ ìsẹ́yìn náà ò ní bàjẹ́. gbàkì ẹ kú ìjókòó sá. ẹ káàbọ̀ oye. bàbá ẹ jọ yá mi ní kí gate kí n fi ṣí gate fọkọ mi. kí gate mo ní kí ẹ yá mi kí n fi ṣí gate fọkọ mi. ẹ torí ìdí èyí kẹ́ lọ bẹ́ẹ̀ ṣe máa tún ibẹ̀ yẹn ṣe. bàbá bàbá ọkọ mi wà ń ta sà. ẹ ó wà bẹ́ẹ̀. kò dáa kó wà bẹ́ẹ̀. kí la gbé wí. ẹ ẹ mo mọ̀ pé past ten ní time. ẹ ten o'clock dẹ̀ lẹ́yìn ẹ̀ ń ti géètì. kí ni wọ́n wá fi ṣẹ̀yìn. ẹ má bínú. ẹ ẹ jọ tẹ́mi ò bá ṣẹ̀yìn mi ò fẹ́ kéèyàn ṣẹ̀ mí president nìyẹn kẹ president òyìnbó sọlẹ̀ mọ́nẹ̀ tí mo pa discipline ní ara ẹ̀ kò sí nílẹ̀ yìí mọ́. inú ẹ̀ ò lè dùn tó bá gbọ́ pé mo ti mo ti yẹ̀gẹ̀rẹ̀ kí ni inú ẹ̀ ṣe fẹ́ dùn. bọ bàbá ẹ má bínú mo mọ̀ but kò lè sùn ta ìjọ náà. kí ló dé tí ò lè sùn ta lọ́kì wa ń takẹ́. ẹ ń fi dáàdi tẹ́mi ìwé ajá dáàdi. bóyá ló mọ̀ pé lọ́kì pàápàá ti jẹ́ èèyàn rí. ó dẹ má bínú sẹ́yìn náà ni màá tún bẹ̀ ẹ má bínú. ẹ̀yin náà mọ̀ pé traffic pọ̀ ọ̀nà òde dá kò dé ṣe báyìí tẹ́lẹ̀ ẹ̀yin náà mọ̀. sẹ́mi ni mo bọ̀nà jẹ́ lọ́sẹ̀ jẹ́mi ni máa jìyà tiẹ̀ èmi ni mo bọ̀nà jẹ́. bò dádì kò náà yín nìkan pàtì kò fún mi kìkì sí géètì fún. kí ló náà láti sùn sẹ́nu géètì ń bẹ̀ àbí kó lọ wá bìkan sùn sí tó náà ní nǹkan kan. dádì ẹ̀ẹ́dẹ̀ bá mi bá wọn sọ̀rọ̀ ìwọ náà bẹ lọ́hùn kí ọlọ́hùn ó pèsè ibi ọkọ rẹ̀ ó fi rí lé ìgbà mélòó nílé yóò fi mọ́ tí sùn bẹ́ẹ̀. lẹ́nu tiyín lẹ́nu ta ni ọ̀bá tán wàá jẹ́ ẹ̀yin náà amòfin lòfin kó tó dé mo kú ti jà nítorí tìyín mo sì ti kàbùkù àbí kí n tán kàbùkù lójú rẹ náà bàbá ẹ dákun ẹ jẹ́ ọ wọlé o ẹjọ́ kọ rẹ̀ ọ wọlé. ẹ mi ò kò surprise mi o kò surprise mi tó bá jẹ́ pé ṣe lẹ́gbọ́n jù báyìí lọ ní ilé tara yín náà lẹ́ bá máa gbé ẹ̀yin ìsìlẹ̀ ìgbọ́n náà ti rí èkó ah, eh. ọlọ́run tó ti kádà rẹ̀ ẹ̀yin tó ní akọ́létà ẹ̀yin náà ìgbádùn òun náà lè à ń gbádùn àwọn ṣe ẹ̀kọ́lé eh, ẹ̀tọ́ ń ṣe bíi dílàntì fúnra yín ẹ̀yin náà ní géètì máàlù ẹ̀yin náà ní láńlọ́ọ̀dù. Eh, hello ah, kò fún ẹ oh. pẹ̀lú bó ṣe bẹ́ẹ̀ kò fún ẹ. Okay, okay, okay. màá sọ tara mi ṣáàṣì lè gbà báyìí ṣé mi ni traffic ni. this man is terrible. Okay, okay, okay. màá sọ tara mi ṣáàṣì lè gbà báyìí ṣé mi ni traffic ni. This man is terrible. ọmọ bọ̀tí ó bàjẹ́ ó rọ̀tí ó tún yọ̀dí ìwà ìbàjẹ́ lọ́wọ́ rẹ̀ ló wà alápá má ṣiṣẹ́ ọ̀lẹ́dàrún. princess. Jay, Jay, Jay, What's the problem? Sure, you can have as many as one. If fact, mo tún ra àwọn Yes, ma. <laughs> you can have as many as one. Okay? Yes. Okay. Good girl. Yeah. Ẹ fún mi tó jọmọ lọ o, ìgbẹ́ ọmọ nílé ayé, ọwọ́ òbí máa lo wa ohun tọ́mọ máa jẹ ò bí ló wà ọmọ ò wọ̀nà la ó rọ́lá ló ṣẹ́rí akẹ́bàjẹ́ ọmọ ọmọ mi mo mo mo ní ìsọlá mo ní ìsọlá ò jọ̀wọ́ tẹ́rù ara rẹ̀ pa ìyá ti bí ọ kí wọn náà bí tìrani. ìyá jẹ́ mi la ṣé kìí ṣe wípé. Yẹ́milá ń jẹun lórí ẹ̀ kí ni mo rí tó ń ṣe yìí. ẹ má bínú sáárá ọmọ yín ni òòyà mú dẹ̀ ní kí n bọ́ọ̀lì omi kí n fi ṣóúnjẹ fún. ọmọ tèmi ọmọ tá a jọ bí kí ni ìtumọ̀ yẹn ó mà ṣe o ó mà bá mi lábo o ó yẹ kí n ti rọ bájínọ́tù sí ẹ lára kí n ti rọ kí n tó wá mẹ́sì ẹ dànù. Ah, ah, lórí ipa gbómi kaná. yes yes of course yes nígbà tó o bá ti lè tẹ̀lé ìlànà àti òfin inú ilé yìí ẹ́ mo dẹ̀ mọ̀ pé o ṣe intentionally ni mo mọ̀ bẹ́ẹ̀ wo bí láti aago mẹ́jọ tá a ti ti kitchen ìwọ tún lọ ra extra stove o wá fi ń dáná ń bí nígbà tó yẹ kó o máa sùn àbí bẹ́ẹ̀ kọ́. ṣebí torí ẹ̀ náà ni mo ṣe dúró tì. gbọ́mìnà ká ní o lọ gbàgbé sùn lọ kó o gbàgbé sùn lọ báyìí o fẹ́ jólè mi lórí àbí bàbá torí ẹ̀ ni mo ṣe dúró tì í ilé ò lè jò mọ́ yín lórí. o tún sọ̀rọ̀ tó yẹ kó mọ the ah, ah, ah, yéé yéé mo gbiná yéé. ẹ wo nǹkan tẹ́ ń ṣe yóò dáa o. adé ríran wò ọkọ ẹ ọkọ ẹ ìbálòpọlọ ìbámọ́bọ́ ṣe ń ṣiṣẹ́ owó á lo forty years bí kò ní kọ́lé. ìka ò dọ́gba. ìka ò ní ò dọ́gba kò gbọ́dọ̀ lọ tírìmù ìka ẹ̀ kó dọ́gba kó dọ́gba pọ̀ ẹ́ nọmba five you number five ọmọ ìyàwó òkú wọn lórí wọn lọ níkọ̀kan níkọ̀kan ni serial monogamist serial monogamist ìwọ náà máa tó lọ. òyìnbó òṣì náà láàrin wọn sí ó wàá máa wá sílé gbà báyìí o. ọ̀gá òkú ṣe kí akọ́jà lọ àbí. Ah, wọ́n jọ náà ló ń bọ̀ yẹn. ọkùnrin skul ló wà sí kò sí bàbá kò sí màmá so bẹ́ẹ̀ bójú kọ ara jẹ́jẹ́ kò lè kọjú mọ́ wẹ̀ ok. Ah, má kọjú mọ́ Ọlọ́run abẹ ṣe wàá gbé result kí result kan wá bá mi kó tí máa fojú ẹ rí ààrẹ akọ. a kan kú kẹrù tí ń nà wà kẹ máa <laughs>

Ibrahim mo rò wípé gbogbo òfin àti ìlànà tí mo ti kà sílẹ̀ yẹn tí mo kà sílẹ̀ yẹn pátápátá gbogbo ẹ̀ ló yẹ yín yékéyéké. Hmm. ìdìnnà siratali mustaqim ọba finimọ̀nà ń lọ lọ́wọ́n ọba. bàbá bó bá ṣe wípé àkọ́kọ́ tí n kọ́kọ́ wá bá yín pé mo fẹ́ gbalé lẹ́tí jẹ́ ẹ mọ gbogbo òfin tẹ́ ẹ kálẹ̀ yìí èmi bá ti kówó lé fún yín o. ẹ̀yin náà ò béèrè lọ́wọ́ wa ẹ béèrè rárá ńgbà tẹ́ fẹ́ gbalé èmi tún wá lérò pé gẹ́gẹ́ bí èèyàn ọlọ́run tó ń sin ọlọ́run tó jẹ́ èèyàn ọlọ́run gidi mo rò pé ẹ̀yin tẹ́ ẹ lè pa òfin ọlọ́run mọ́ ó yẹ kẹ́ ẹ lè pa òfin èèyàn pápá mọ́ ẹ gbọ́ torí wọ́n ní. Ni a man of the people He's a man of God. yes correct me. àbí bẹ́ẹ̀ hmm. all right once again you welcome. everybody ẹ̀gbọ́n tí bá mi me àgbọ̀ papa. Ah, ah. ẹ ẹ ẹ jọ ẹ dákun ṣé bí ẹ ti ń faramọ́nu lé náà ni. ẹ eh, ó mà ti di sóònù ẹ kù. <laughs> ẹ máa gbà fà á á á rí ẹ̀rọ ẹ̀rọ. ní ìlú tó jẹ́ pé ẹnìkan sanwó ọdún méjì. ìjọ méjì ló lò kó tó kẹrù ẹ̀ ó bínú kó jáde lọ ni. bọ̀bọ̀bọ̀dá sẹ́bílì owó owó ọdún kan lọ́sàn ìjọ kan lọ́ lò wọ́n lo àbọ̀ sí ẹ máa gbá fa ẹ̀yin gan bí mo ṣe wò ní ìyá ẹ̀ lé ẹ̀ nínú tó ń gbọ́rọ̀ sí ẹ gbọ́dọ̀ kó bínú kẹ́rù yín jáde lálẹ́ yìí bàbá. táwọn tèmi ò ní òde lè máa wọ̀ ọ́ lẹ́yìn o bàbá ti bá bàbá sọ̀rọ̀ àmọ́ orí àti kéékèèké ayẹyẹyẹ èsì tí bàbá fún wa ni pé ẹni tí ọba tẹ́ lọ́nà ọlọ́ọ̀gbà yóò bò. kí ló dé èsì wa ń farada irú wà bẹ́ẹ̀. ó tiẹ̀ tó tàlejò tí ìjẹ́ kó wà wá rárá ẹ wò àáfà bóyá èyí gẹ́gẹ́ bí àáfà pé bá lè bá wa bá wọn sọ̀rọ̀ kẹ́ ẹ ṣe wá sí bóyá wọn lè kọ́. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo. bàbá pupa wọn gbọ́ tì. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo gbogbo gbogbo ẹ wò ṣe ní gbogbo ohun tí ẹ ẹ sọ yìí bí ṣe ní ṣe ní kàyéfì o. ẹ̀rọ gbọ́dá sí o ẹ̀rọ gbọ́dá sí. abẹ́ ẹ̀gbọ́n ohun tí bàbá pupa sọ yìí. ẹ̀rọ ìforí ara èmi náà ń jáde lọ àti àgbàlagbà èyí bí àgbàlagbà wọ́n ní bí aago mẹ́wàá ẹnì kan ò gbọ́dọ̀ wọlé ẹnì kan ò sì gbọ́dọ̀ jáde a jẹ́ pé ọwọ́ bàbá kúpà ni gbogbo ẹ̀mí gbogbo àtàǹgbìnrin lẹ́yìn ń bẹ. láti ké láti yẹn mo ti yóò wí ni pé ẹni tí ọba tẹ́ lọ́rùn ó bòde. Ah, ah, a máa ṣe ilé gbà o. àwa ti lo fọ́ọ̀tì yìí àṣìyàn yìí abẹ́ lọ́hùn-ún kẹ́ pẹ́jù wá lọ kí kófin rẹ̀ yín náà lọ́rùn. Ah, ọlọ́run yìí jẹ́ ọlọ́run ò ní jẹ́ ah, mo tako oṣù dànù ọlọ́run. tó ń oúnjẹ mi. anyways mi ò jẹ mọ́ i don't want it um, Aduke. ńkọ́. òun ló wà ń gádùn mi. Àdùkẹ́ Àdùkẹ́. mo máa lọ bá yín pè wọ́n máa. serious. àtìlẹ̀ pẹ̀lẹ́lẹ̀ àtìlẹ̀ òṣìwò ló wá ẹ́ wáyé tó fà wọ́n dìs mi. mo ti fọ fún gbogbo ẹ̀ fọ̀ fún gbogbo ẹ̀ look at the way she's talking. mo ti fọ̀ fún gbogbo èyí tó wà fún orí bẹ́ẹ̀dì yẹn kí ṣọ́ my friend èyí tó ti lò fún ni. what is rubbish ewu ni mo ti lò fún kí ló mọ ẹgbẹ́ òfin àwọn ọ́nìsì tó wà lórí bẹ́ẹ̀dì yẹn. mo ti fọ̀ fún gbogbo ẹ̀ dáná má ṣe fún bínú. ẹ keep short pé ń ṣe local girl ti ṣe kí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tó bá fi ẹ̀wọ̀n má fọ ìgbòdè nonsense ẹ o ò gbọ́dọ̀ kó undies kankan láti pọ̀ sórí tó o bá kó anything máa ń nù ẹ̀ bí ẹni tí ò mọ ẹ̀rí ni máa lọ́kọ́ lọ́ọ́ máa ṣiṣẹ́ ẹ̀. o ò gbọ́dọ̀ kó undies kankan. Ah! mo ti bá wù ẹ ṣẹlẹ̀ mo fún mi wáì. zed kí ló fẹ́ sọ rẹ̀ dànù lébi kó má lè fi ọwọ́ ẹ̀ ṣe anything dá mi lóhùn wọ́n tún lọ kó underwear ẹ̀ kan fọ̀. yes now. Ah, ah yes now. yes. ṣé mi ni mo bí wọ ìṣá. ọ̀gẹ̀dẹ̀ wa àti bàbá ẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ̀dẹ̀ ló ń pọ́n ah! bẹ́ẹ̀ náà ló lu tọ́ílẹ̀tì jọ sí tó fi tọ́ílẹ̀tì sílẹ̀ tó pè wọ́n pé kán wá flush ẹ̀. but mummy iṣẹ́ tí dájú gbà wọ́n fún nìyẹn that's why they are all here. Oh, iṣẹ́ tí dájú gbà wọ́n. yes. tó gbádùn rárá dá. dá mi lóhùn. mummy why now why you dey hate me. ẹ ẹ free me now mummy free me èmi ni free me. mo ní yúrẹ́sì yúrẹ́sì. wá bàjẹ́ èmi mò ń bẹ sọ̀rọ̀ tó ń wá kéwé. ẹ dẹ̀ ṣúọ̀ wípé wọn ò pààrọ̀ ọmọ mọ́ mi lọ́wọ́ ń wọ́ọ̀dì ṣá. ìgbà ọmọ sọmọ lélẹ́yìí àbáṣe gbé tọ́mọ máa jẹ ò lọ́wọ́ bí ló wà ọmọ òwò ọ̀la ọlọ́la ló ń ṣe. ta ni mo ṣe tí ò lè dáríjì mi tó wá ti bí ọmọ mi mi abirù kí ni gbogbo eléyìí. mo ní sọ́lá ò jọ̀wọ́ tẹ́rù ara rẹ̀ pa ìyá ti bí ọ̀ kí wọn náà fi tìrànìyàn ọmọ ni ọmọ mi tó gẹ́ ẹyinjú mi o Mọ́nísọ́lá mọ̀tá lọmọ yẹn o Mọ́nísọ́lá orí ò gbọ́dọ̀ fọ́ o ìlera ò gbọ́dọ̀ mi o láǹkẹ́ ọmọ ni. Hello. Hi, what's up? Yeah, actually going to check out. Really? nípa invitation card àjọ fún mi. yes oh my gosh i don don through it. ṣé tí a gbàgbé wa ni. mo ti gbàgbé mi sorry. Full departmental week wa náà. yes mo ti rántí ẹ má wọrí um, i'll make it. òun lè ti fẹ́ ṣe náà. a ah, lo main auditorium wa mọ àti get space ní off campus bẹ́ẹ̀ láti máa ṣe. that will be nice. next week. Yeah. next week what? Friday, Saturday, Sunday. Which of the days? Friday, Saturday, Sunday. It's a week program. That's too much, oh. I'll give you. Ọjọ́ kan. It's gonna be fun. I always like this your dressing and you be Wait. Ọmọ tara ọ̀tẹ̀jọ́ ìwà àtẹ̀lókù. Ṣóhun ni gbogbo rẹ̀ ó ń ṣe bó ti mọ̀ ọ́. mo ní sọ́lá ooo tèrò ara rẹ̀ pa jọ̀wọ́ má láyà láyé ayé tìrẹ ni kò lọ ṣùgbọ́n má má jẹ́ kó wọ́n o kó o darí rẹ̀ o jẹ́bi o ọlọ́run darí rẹ̀ tọ́ ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ sí kò lè yá rọ́mọ tí ìyá kò kọ́ àfẹlẹ tá a kọta ọmọ tí ìyá ò kọ́ tábò orúkọ ẹbí jẹ́ ojú mi ò tẹ́ ìmọ̀ ohun ọmọ mi láyé dáadáa. olórí burúkú ní mi. ẹ̀yin ọmọ òfò tí wọ́n fowó tọ́ gbogbo yìí. kọ̀tà lọmọ yẹn o ẹ fáwọn bàbá yín àti ayé ẹ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ sílé ẹ wá máa da ẹ̀mí láàmú. ó ní burú lọ́rùn yín ni ẹ ní nísìmí ilẹ̀kùn àgọ́rọ́ dì kì í nísìmí àwọn bàbá yín ò ní nísìmí níbi tó wà. ẹ̀yin játijàti. Orí ọ̀gbọ̀dọ̀ fún. àwọn ọmọ pọ̀ bí ọmọ bí ọkàn ọmọ ìlú máa pa mí àwọn alákọ̀ọ́lẹ̀ ọmọ irọ́ lẹ pa mí ò ní kú ẹ̀yin lẹ máa para yín. Tá a bá bí ọmọ, ọmọ ìtura rẹ̀ bí màmí òbí ẹni ṣàlàtọ́nà ẹni. ó dà bẹ́ẹ̀ yẹn bí bọ́ọ̀lù yẹn ṣe fò fẹ́ǹsì wọlé náà ní kẹ́ṣe bẹ́ẹ̀ fò fẹ́ǹsì wọlé wa mú. tí ń ba yín àwọn ọmọ òfò àwọn ẹgbẹ́ wa express wọ́n ń ta nǹkan àwọn ń gbá bọ́ọ̀lù ní gbogbo ọ̀nà fẹ́ dòkó ṣá ọmọ yìí máa pa mí tó bá bẹ yà ó àdọmọ yọ bàbára wọ ni. ọmọ mi tó kẹ́ ẹyin jù mí o èyí sọlá ọ̀tá lọmọ yẹn o ò ní sọlá torí ọgbọ́dọ̀ fọ́ o ìrà ọgbọ́dọ̀ mi o. ẹ̀yin ọ̀rẹ́ mi àwa ti jẹun a dẹ̀ ti kókun wá sí abẹ́ aṣọ àwa ò kúkú mọ̀ bóyá ebi ń pa ọmọ ẹnì kankan ti wá. àwa ti jẹun àti yóò dáadáa. ẹ jẹ̀bi ẹ̀yin ṣe kókun yìí sàbẹ̀ aṣọ ẹ̀ ṣe kókun yìí sínú báàgì ẹ ẹ máa bá yín sòótọ́ ọ̀rọ̀ ẹ ní gbọ́ ṣé rí irú àwọn oúnjẹ tẹ̀ ń jẹ yìí kò neat it's not hygienic just look at the place tó bó ṣe dọ̀tí. Mm. Ah! How? You don't need to. But Monisola, ìwé rẹ̀ ti máa ń pọ̀ jù o. Ah, ah. <laughs> Kí ló bá níbi tá a ti School canteen. Ibi táwọn professors, àwọn lecturers man ń jẹun. Ló dẹ̀ wọ́n á kà one local place. Bio, a lot is wrong about this place. Jesus. Ah, anyway, I don't want to talk much because I'm in your níbàyìí. Ṣé rí ibi tí à ń If you people want me to go with you, máa kọ́kọ́ ní láti gbé yín yà ní pharmacy máa ra antibiotics fún yín because ẹ máa ní láti excrete ẹ máa ní láti flush system yín ẹ máa ní láti purge if anything should go wrong with you it's gonna affect me because you my friend. hello hello hello hello no no way ṣọ́ra wa tó ń wo yìí àwa ò tẹ̀lé lọ sí anywhere mo mọ̀ kọ́ táwa jẹ́ ń bí àwa ti wà òkè pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n. ẹ wá ẹ wá o. mo máa tẹ̀lé lọ o nǹkan tó bá máa fún mi màá ọ̀rẹ́ mi ló wọ ẹni kí n má bàa lọ tó bá yára ta ló máa gbé. Ah, ah ó ṣe wáyé o lè bá iná á ah, dákun jọ níbo ló ń jẹ́ síná. ibi náà ni. àyà yìí náà ni. Ah, o lè gbà ní ẹ. kẹwàá good for you tó bá purge system ẹ good for you anybody tí o bá fẹ́ lọ you cannot stay here and have the result of the bad food you just taken. Ah, anyway please barbarians let's get off here let me stay. ó ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ wọ́n ti ti bẹ̀rẹ̀ o. ọ̀sán mo jẹ́ ìlú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ jáde. ṣé ìgbẹ́ni kọ́kọ́ ló ní pé kí n lọ wá aṣọ ni. kọ́kọ́ ló ní pé kí n lọ ẹ̀yin alátẹnudẹ àbí gáfẹ́ mi jọ torí ọlọ́run sọ fún mi kí ló ń wọ́ọ̀rì ọmọ mo ní sọ́lá yìí nù abúlé bó ṣe ń bá àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ ni torí pé oúnjẹ ń bì báyìí ó máa ń kọ́ gbé wọn yà ní fámásì nù wọn á rògùn fún wọn wọn fi flood system jọ sọ fún mi náà ṣé ó fi pọ́n bẹ́tà jù àwa lọ àwa tá à ń jẹun bì báyìí ó fi pọ́n bẹ́tà jù wa lọ. o jẹ́ kí sọ fún ẹ girl yẹn proud ah girl kan pé ni mo sọ láyé ó proud mi ò rẹ tó proud tó láyé yìí fún orí bó ṣe máa ń ṣe ni ẹni tó pé tó bá dé kíláàsì a kò dédé wọnú kíláàsì gbàù pé nípò òun ló kó gbogbo wa jọ òmùkọ́ tó wá ṣe lẹ́jọ́ mẹ́ta ẹ̀ a tún customize aṣọ wọn lóun ọmọ bọ̀tá ọmọ wọ̀rẹ́bà ọmọ bọ̀tí àbúrò bí mo máa ṣe ni. ọdún tiẹ̀ rí tó ṣàyà gèlè mọ́ bí ẹrú wèrè yẹn ó ní ó ti yá ibi tó bá ti ń gbóhùn lọ òun máa jẹ ó ṣàwọn afẹ́ máa jẹ gbogbo ebi ń pa àwọn girls yìí o ebi ń pa wọn seriously ìyà ń jẹ wọn gan o so far náà wà. birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Moni. Happy birthday to you. Hip, hip, hip. Hooray! Hip, hip, hip. Hooray! Hip, Um, we're going to call our special sweetheart, our sister that is celebrating today, to come out here and cut this lovely cake. Moni, please, can you step out? <laughs> okay, please, we're going to count up to three. At the last count, she will call the cake. So, but you count with us, please. Hmm, the last three. One. One. Two continue with the party, we'd like to call Don B to please come help us pop the champagne. Don B, please. Just pick any champagne of your choice and pop it. Anyone, anyone, anyone, anyone. shake, I mean shake, shake it, shake it, shake it. to invite our special guest artists in the house, K Dots and c 1 ò lọ nísìnyí try máa try ẹ̀ ó máa lọ ó lè jẹ́ network network àti network látara kó bá pé fóònù èèyàn kó máa látara kó lè ní network ni ṣé possible. but ẹ dúró náà girl náà lè kó ààyè èèyàn sókè bẹ̀rẹ̀ ṣe ń pè nọ́mbà yẹn ṣì máa lọ òbọ̀ tó máa kọ́kọ́ ẹ láyà sókè ló máa fún ẹ lápá tẹ́ńṣọ̀n. ẹ máa ṣàì máa ṣàṣàì ìjà o. Onísọlá ọmọ ọlọ́jọ́ bíi àná jẹ́ kí n rí ẹ jẹ́ kí n rí ẹ. Ngaji ọmọ tó ṣọ ọmọ tó set ọmọ tó dùn jowó ẹ lọ ọmọ gbójú àjànàkú tiẹ̀ kọjá mo rí nǹkan fìrí o erin ni mo rí erin tó beautiful erin tó ní figure eight go straight to the point can I help you. ọmọ tó ṣẹlẹ̀ sórí àná yẹn mo ti máa ń rí ẹnu ọgbà ìbọjú mi ò sí ń bẹ̀ mi ò kọ bí ara sí i àná yẹn bí mo ṣe rí ẹ lásán ah! mo wò pé ọmọ gbójú o this is an angel specially meant for me èmi nìkan gbà bẹ́ẹ̀ confam ọmọ tó ṣẹlẹ̀ ṣó inú ọgbà ìbí tó wà yìí ọ̀nà ṣe dá yìí tó take time ọlọ́run àti dá yìí irú àwa báyìí tọ́rọ̀ tún special as tó special tó dá wa tó bá rí wa rí pé mi ò common òye ẹ̀ tó dá wa irú ẹ̀yin báyìí lẹ́kọ́ máa jogún fún wa a lè máa take care tó bá fún wa pé bá wa nínú ọgbà yìí yájú sí everybody gbáyà lecturer lójú lójú bí a máa dúró tì ẹ̀ òye ẹ̀ I just want to ṣe understand kájọ máa wà. Are you crazy? Said what? Are you crazy? Where now? irú ẹ̀ sí ni wo bó ṣe rí what are you wearing my god mo ní gods gan wọ́n approach me oh my god. sori ó yàtọ̀ sáwọn ọmọ olóṣó yẹn kí nǹkan máa. just hold it right there if you dare touch me again máa jẹ́wọ́ ríyàn tí mo jẹ́ fún ẹ ok. mo ní sọlá. Go away. Excuse me. Let's go. Sorry, sorry. Of course you will. Sorry, sorry. Oh, you should oh, boy, it's just like that. He got to sort sick for you now. Don't go for coming. Why don't for coming? Ah. Touching me. Ah, uh-huh. Whatever. Eh. Unisola. Bámisọ́lá àwọn ìdí àmì. bàbá. kí ló ń ṣẹlẹ̀ nínú ilé. kí ló ń ṣẹlẹ̀ kẹ́. ẹ dákun bàbá à ń ṣètò àwọn àdúrà kékeré kan nínú ilé ni. ẹ ń ṣètò àdúrà kékeré. bẹ́ẹ̀ni. tẹ̀bá ń ṣètò àdúrà ńlá báwo lẹ ṣe fẹ́ máa pariwo tó. ẹ fẹ́ wọlé mọ́ mi lórí ni. kí ló dé kí ló dé kẹ́ mo ti ń fọra mọ́ kẹ́. láti gbà yíwọ àárọ̀ mi ò gbámọ́. ẹ dákun ẹ dákun àwọn àfọ àwa láti Ìlọrin àwọn la pè wá àwọn àfáwà láti Òṣogbo àwọn ti Ògbómọ̀ṣọ́ àwọn ti Òkè Ògùn náà látara jọ ń gbé tó. kí ló dé irú ìṣòro wo lẹni tó tó tó yẹ kí ló dé tí ìṣòro yẹn pọ̀ tó yẹ tẹ́lẹ̀ ti lọ sí gbogbo ìlú bíi méje kéèyàn jọ tó ẹgbẹ́ fẹ́ bọ́ lọ sọ̀rọ̀. àbá yìí dàkún. jọ jọ afanagi. àbá. kò tó kó wa inú ilé ìkẹ́ mo bẹ́ẹ̀ sọ ìlànà mi rèé òfin mi rèé o dẹ̀ faramọ́ o dẹ̀ ti ń tàṣẹ gẹrẹ nìyẹn màá bínú kó gbogbo àwọn afá ẹ̀ kẹ́kúrò nílé kíá bàbá mi ò ṣeré. àwọn afá wa láti lọrin àwọn tí òkè ògùn ká ní ọmọ ọ èmi ni mo nílé mi. ẹ dákun. èmi ni mo. take care sir and dadi um, ẹ jọ ṣé mo lè rí yín. o ò lè rí mi. dadi mo kò fẹ́ rí yín kákan. rí mi ń bí rí mi ń bí kẹ́ rí mi ń bí gbogbo nǹkan tó bá fẹ́ bá mi sọ bá mi sọ ń bí um, dadi ṣẹ̀rí àtàárọ̀ ni mo ti ń argument yẹn ta fa dadi what you are doing is wrong. how do you mean. Daddy, with all due respect what you are doing is wrong. kí ni ìtumọ̀ yẹn ọ̀sẹ̀ láti sọ fún mi gbẹ̀ǹkan tí mo sọ yẹn mi kọ́ ni mo nílé mi ni ṣáàlìwọ̀ yóò pọ̀ jù. wọ́n ṣe prayer nu room wọn ni apartment ti wọn ni wọ́n dẹ̀ sanwó lé fún yín mi dẹ̀ kó disturb anybody. bí ọdún. yes sir. ọmọ àlè ní ẹkẹ kí ló tó burú báyìí náà kí ló máa ń ṣẹ́gun náà kì í ṣe bí àlàní ni mo ṣe bí ẹni kí ló ń sọ yẹ pé gbogbo nǹkan tí n ìwọ kì í fẹ́ support mi náà. Hmm, dadi tẹ bá ṣe nǹkan tó bá right and tó bá proper má support yín but in this case Daddy, with all due respect nǹkan tẹ ṣe wrong. kí ló wrong bẹ́ẹ̀. Daddy, sẹ́rí even in westernized world there is something they call freedom of expression nǹkan tó ṣe yóò ti gbọdọ̀ wọ́n express ara wọn sọ̀rọ̀ ní àtọ̀. ni wọn gbọdọ̀ ṣe jẹ́jẹ́ ṣé bí jẹ́jẹ́ bí mọ́ṣáláṣí. dadi prayer náà ṣe. and so. Ah tí n bá fà yẹlẹ táwọn àwọn àwọn ẹlẹ́sìn kejì náà tọ́ba tọ́ba tọ́ba bẹ̀rẹ̀ tiwọn táwọn ẹlẹ́sìn kẹta náà tọ́ba bẹ̀rẹ̀ tiwọn báwo ni ilé ṣe máa rí tọ́fẹ́ kílẹ̀ náà kó lànà ọmọ mi lórí ni. kò dáa kò dáa ṣe ṣe ṣe ọjọ́ kan wa àwa náà máa kún lè yìí a máa wà a máa wà a máa wà a máa a máa rẹ̀ǹtì lé síbòmí ta ṣé tó máa ń tún tó bá ṣe ẹ máa láìkẹ́ ni. bí ọdún tí ẹ bá lọ rẹ̀ǹtì lé síta gbogbo òfin tí láńlọ́ọ̀dù yín bá sọ fún yín òun lè máa bá ìpẹ́lú ẹ̀kẹ́ tẹ́ ẹ bá dẹ̀ gbàgbé àlè yín jáde you will be evicted eviction is your portion yes nǹkan tó ṣe yóò ti pọ̀ jù. ó pọ̀ jù ó dà fẹ́mi ó pọ̀ jù ó lè má pọ̀ jù fún ẹ ó pọ̀ jù fẹ́mi. mo ní rice opinion ti mi bí wọ́n ṣe believe wípé freedom uh, of expression ló wà am I not. dadi ṣe mọ̀ pé àwọn èèyàn tó máa ń gbọ́ ọmọ alẹ́ nǹkan. tí ẹ bá kó ẹrù yín jáde sìn ẹ ẹ máa rí pípọ́n ojú mi. bàbá èyí ò lè o. kí wí. àyè ò lè o. àbánájì. bàbá. máa jẹ́wọ́. wà nílé lónìí gbogbo bàtà yìí nínú lẹ́kọ̀ọ́ náà àwọn àfa wa ni nínú yàrá yìí lẹ́nu tó pàtó bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ níwọ̀n tó yẹ sí ẹ́. wọ́n mi ó dàbí mùsù wo bó ṣe ń rèébi gólóbà tó fẹ́ lọ sọ fún kẹta rẹ̀ síbẹ̀ yẹn ni á kìlọ̀ dé bàtà tiẹ̀ dà ń bí ó yà wọ̀ bàtà bàtà bàtà náà ló dàbí afro láyé ọ̀ya ilé ilé ilé ilé ilé ilé kí ni aa. Ah! bàbá bàbá. ó ń lọlé nìyẹn. ẹ dákun ẹ dákun bàdà bí ọdún ẹ bá wọn bá sọ̀rọ̀ ah! ẹ ẹ ẹ nílé ṣe báwọn ẹ dákun. afẹnọjì àṣejù bẹ́ẹ̀ lọ ẹrí ní kókó ojú mi o tí n bá padà lọ tí n bá padà wá bá wọn bí adìjà. ìlànà ìlànà ìṣòro ọlọ́run bàbá dé ṣòro. fún náà bẹ́ẹ̀ ni má bínú whatever tí ládé bá ti ṣe fún yín ẹ jọ ẹ má bínú ẹ jọ ẹ jọ. ọlọ́run ó tún lé àti ọ̀nà sí iná ṣe um, ẹ ṣe bẹ́ẹ̀. Um, àwòsù bílà àwòsù bílà mi náà ṣàìtọ́ ni rẹ̀jì lóun ṣàforíjì fún ọkùnrin. ó fún mi pé jẹ́ ẹ gba ẹ létí. bàbá ọmọ ẹ wọ mi gbá mi létí kan fáwọn nínú ọgbà yìí lámilé ti ṣe láì wọ́n ṣe fíìmù ó bọ́ mi lẹ̀ tuurutu ó gbá ilé tí láàrin àwọn ọ̀rẹ́ nínú ọgbà yìí ni láàrin àwọn ọ̀rẹ́ ṣé wọn ò sọ ìyá tó kù bàbá ìkéré nìyẹn ti download gbogbo details ẹ gbogbo ibi tó ń rìn sí gbogbo kọ́nà tó ń bọ̀ ni mo ti tó bá rí bẹ́ẹ̀ àgbẹ̀ òṣèré ṣe àwọn bèbí ìrẹ́pọ̀ kí ẹ̀rọ máa. question it kí ni ẹ fẹ́ ká ṣe. alu mayaba. mayaba mami. alu mayaba. mayaba mami. alu mayaba. mayaba mami. mo ní sọ láti fi àpótí ìlú o pé ìgbádùn jẹ́ kí a ṣe fún ọkọ mi. alu mayaba. mayaba mami. ṣe rí ẹ tá a sọ̀rọ̀ nípa ìlú ìbẹ̀rẹ̀ ni. àjẹ́ ìkọ́ ló ṣe bẹ́ẹ̀ last time tí mo bá lọ síbẹ̀ tí bá ní kí n rádà kò tí ì bí kẹrin rẹ ó lè ẹfà wíwà sórí ẹ but màá fẹ́ kí n mọ pé yes gẹ́gẹ́ lè ṣe kú lóòótọ́ màá need confam bí ó gbọ́dọ̀ ṣe fọ orí òun wájú mi kúrò kí kọ̀ọ̀kan láì jẹ́ ìyẹn you are stupid host and you must deal with anybody anyhow you confam anyone no do anything. ìwà rẹ̀ ọgbọ́n ló ti jẹ́ ìlú ìṣílẹ̀ ọmọdé bẹ́ẹ̀. lùmọ̀ bá. Charles Hospital there. Eh? But are you okay? ṣé ó yẹ kí mọ́mí ẹ̀ wọ́n ti dé náà ah! ẹ kó ti ṣe fún èèyàn ò tí ì tó o rẹ̀ ti máa rí o ah, kí lẹ́jọ́ ń fà bẹ ẹ fẹ́ wọlé tí àbí ìjà yín ló wà ń bẹ. jayin wà ń bẹ. Mm. ẹ ẹ lẹ́sà. jẹ́ ọjà kan. jayin wọn kọ́ sájà rẹ̀ bá ń fẹ́ yàgbẹ́. akérèdé ọmọ wo nìyẹn. jayin ni. àwọn pé nǹkan mi ni. ó sún mi fún un bó ṣe máa ń ṣe nìyẹn. èwo ni jayin. a máa dà fún yín ìtìyà rẹ̀ wà lápá òsì bí báyìí ni. onírọ̀gbọ̀n yẹ́lò. tó ṣe irùngbọ̀n bíi tòbúkọ báyìí. òun náà ni jayin ni. ṣáà ṣe kíá o inú ń lọ èmi o ó ṣe máa rí nìyẹn nígbà tó jẹ́ pé bí kò jẹ kó gan kó jẹ pákí tútú kó jẹ gbogbo nǹkan líle líle ní tiẹ̀ ní kíkẹ́. báwo lẹ̀yin ṣe mọ̀. mo mọ̀ ni máa ń rí tó bá ń jẹ. ẹjọ́ ń jẹ ni. irọ́ àjọjọ. ara ń fún mi ń sin. kí ló dé máa dàdú. Ah! ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ìgbẹ́ ọ̀pá irun kí ni iye díẹ̀. ìyá yàgbẹ́ náà rùn ah, kí ni dé kí ni dé yàtọ̀. ẹ kọjá bá kí irun jù ìwà sábẹ́ irun jù. kí ló ṣe. ìyá dami máa tẹjú máa tẹjú. kọ̀dá kílẹ̀ rí kílẹ̀ rí. ìyàwó lẹ́yìn fọ ọkàn báyìí. ọkọ ọkọ ọkọ ẹnìkan tó ṣe máa wọlé kọ́lẹ̀ tẹnìkan fún yẹn. tí bá bu kí ní ìwọ́n dúkọ̀ ìní rí lò. wàhálà máa tẹnu ẹ ó yẹ tẹnu bọ̀ ẹ tẹnu bọ̀ fún mi máa dúkọ̀ olúwa. ẹ bàbá bàbá ẹ jẹ́ sọ fọmọ yín máa yẹ̀yẹ́ wọn. ọmọ yìí jẹ gbèsè sí i. báwo ẹ fọ́lẹ̀ o ẹ fọ́lẹ̀ tí bàbá mi kọ̀ fún fàákẹ́ pẹ̀lú ọmọ yìí. ẹ ó yẹ fífa. ok ṣé àmọ́ pé bàbá ló ṣòfin bàbá ló ṣòfin àwọn náà sọ pé wọ́n dẹ̀ bá mi bí ni èmi ni máa kọ́ wọlé. wo bí èmi ni mo sọ bẹ́ẹ̀ mo dẹ̀ yé mo fáwọn discipline ṣùgbọ́n discipline máa ń dúró ń gbà mí preference náà tún dúró tì lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sọ́ ni tó ti yé wo mo lo oògùn jẹ̀dí kan hmm. alẹ́ àná ni mo rò pé a bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ hmm. àárọ̀ yìí ló bẹ̀rẹ̀ iṣẹ́ táwọn inú yẹn ń lọ mi ẹ wá ṣe jẹ́ kọ́kọ́ lo tọ́lá ẹ má dájú àgbàlagbà kọjá mọ̀dá àti àgbàlagbà fi sara má yẹyẹ yín má yẹyẹ yín má tẹ́jú yín kò sí díẹ̀ lè sẹ́yẹ bàbá tẹ́jú àmì má ṣe kí bá mi má ṣe kí bá mi má ṣe ṣe bẹ́ẹ̀ láyé ikọ́ láyé ikọ́ àwọn àbáyé jẹ́ àwọn àbáyé jẹ́ lórí lórí lórí. òwe pípa nílẹ̀ yorùbá jẹ́ ohun pàtàkì tó máa ń mú ẹwà bá èdè yorùbá yálà ní kíkọ ni tàbí ní kíkà fún àpẹẹrẹ àwọn àgbà máa ń pa lówe pé ilé tí a bá fi tọ́mọ ìrì ló máa ń wò ta ló lè sọ ìtumọ̀ òwe yìí fún mi arákùnrin. <clears throat> olùkọ́ ṣe rí àwọn ọ̀rọ̀ kan wà pẹ̀lú àwọn òwe kan tí ẹ kò yẹ ká wa ọ̀dọ́ sí ká máa dára láàmú láti máa mọ ìtumọ̀ ilé tí a bá fi tọ́mọ èrè ló máa wó ó dàbí ilé tí èèyàn kọ́ wọ́n kọ́ lé yẹn tán ìpìlẹ̀ lé yẹn lè dáadáa a tún wá lọ sí àwọn onígun mẹ́rin nínú ilé yẹn èyàn òpó múléró àwa mú yẹ̀pẹ̀ tí ò tó tí ò da àwa fi mú òpó múléró kó lè múlé dání àwa mú òrùlé tí ò da náà àwa gbélé e ní orí ṣẹ́rí èrìkẹ̀lẹ̀ rẹ̀ ó dàbí omi ni nígbà tó bá máa kán láàárọ̀ báyìí tó bá kán lé lẹ́yẹ̀ lórí báyìí gbogbo yẹ̀pẹ̀ tí ò da lórígun mẹ́rin nínú ilé báyìí apọ̀ dàwó ni. jókòó sọ̀rọ̀ ló ń sọ yẹn ta ló lè sọ̀túnmọ̀ òwe yẹn fún mi arábìnrin aláwọ̀ dúdú. ìtumọ̀ ẹ̀ ni wípé nǹkan tí a bá pilẹ̀ dáadáa ó ti dájú ohun àwo ni tàbí nǹkan tí a bá fi ọ̀nà ìlú kó jọ dájúdájú ó máa dàrú. ó gbà ó ẹ bá mi fún látẹ̀wọ́. ilé tí a bá fi itọ́ itọ́ ẹnu mọ ìrì ló máa wo kí ni tọ́ lè mọ tó máa dúró kò sí èyí tí òun ṣàlàyé tẹ́lẹ̀ ni pé òwe Yorùbá tó báyẹn mu ni kọ́ ọmọ rẹ lọ́nà tó tọ́ àti tó yẹ kó lè fún ẹ nísìnyí ọmọ tá a bá ti kọ́ òun ló ń kólé ta kọ́tà fún àpẹẹrẹ ìkànnì bẹ́ẹ̀ ni torí pé ṣé àkókò tó yẹ kí wọ́n máa bọ̀ ní yàrá àkàwé mi ló ń bọ̀ yìí. I'm sorry. Gẹ̀ẹ́sì ní yàrá àkàwé Yorùbá kí ló dé tó fi pẹ́ dé. but i said i'm sorry it's traffic. ó dáa tó bá fẹ́ kí n gbà ẹ́ láyè láti jókòó sínú yàrá kàwé mi òun láti túmọ̀ n tó sọ kó dé ẹ dúró yẹn ní ètò sọ lédè gẹ̀ẹ́sì yẹn òun láti túmọ̀ ẹ̀ sí yorùbá. sọ. mọ́tò ò move dáadáa. ṣé ń gbọ́ ta ló lè túmọ̀ n tó sọ yẹn sí yorùbá kẹrẹ fàkẹrẹ ọkọ̀ ni. fún kẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó ló sọ́ọ̀tì abẹ́ ẹ̀ máa wo ayé ọmọ yìí lóde ẹ wo bó ṣe múra bí ẹ tó ń lọ sí òde ọmọ ṣe rí ọ̀rọ̀ tá à ń sọ nìyí o ọmọ tá a bá ti kọ́ òun ló máa kó níta kọ́ta ó dẹ̀ ṣe é ṣe káwọn òbí ẹ̀gbọ́n máa kọ́ àbí wọ́n kọ́ ìwọ ló gbẹ̀kọ́ bí mo ṣe ń wọ ẹ̀ ó yá bọ́ta nínú yàrá kàwé mi. But mo ti ní kẹ́ má I said I'm sorry. I said I'm sorry now. Tí ẹ̀ bá yí àríwo ní pípa, gbogbo ilé wa tẹ̀lé jáde. Mo ní Hello, Daddy. Daddy, the lecturer walked me out of the classroom because I came late dádì ó ní pé mi ọmọ tán kọ́ bá jẹ́ pé wọn ò kọ́ mi dádì embarrassed me He embarrassed me gbogbo èèyàn wá ń fi mí ṣe yẹ̀yẹ́ <laughs> I'm outside the classroom okay I'm not crying again <laughs> yes okay daddy all right yes yes daddy I'll be expecting you okay love you too. Wine. Okay. Àjọkẹ́. Àjọkẹ́. Mo ti bọ̀. Ṣé kí aago má dá dúró jọ? Ah. please, ṣé ẹni tí ò pé ìtàn ṣe yìí ló kàn ṣá? Ah yes, ah, ọmọ bíbí inú mi mi adopt ẹ ọmọ mi ni. mo mọ̀ pé ìlẹ̀ bímọ yín lóòótọ́ ojú méjì ló ń bímọ àmọ́ gba ojú ló ń wò. má fún mi lọ́rùn tó bá ti mọ̀ kó ní lọ jókòó ara ẹ̀ sílẹ̀ yálà ya lẹ́kítọ́rà wo ló máa máa sọ bí mo ṣe máa tọ́mọ mi fún mi olùwà jẹ́ kó máa humiliate mi kó máa embarrass me mi àti family mi in public. no aláti kọ́ṣọ́ ọmọ wọn láti mọ irú ilé tí ọmọ mi ti jáde wá wọn ò mọ mí kí ló ń fi mí pè náà wọn mọ mí ni ah, èmi Adébísí Adams eh, wọn máa disgrace ọmọ mi public wọn àmọ pé mi ni wọn disgrace ẹni i will show them something. èmi ò fi òpin eh. ní gbogbo wàhálà ìṣá. no no mo láti lọ bá àwọn fàyín náà mi lè rán ọmọ lọ sí primary school kọ́ máa fìyà jẹ ń bẹ̀ ká tó rán ọmọ wá sí ṣe yunifásitì kan tún sọ di. ṣé mo pé tẹ bá débẹ̀ tẹ bá fa wàhálà mi ni mu yín because ó ní nǹkan tó yẹ kí n jókòó máa ṣe é ah, sọ. àwọn mi o ìwọ ló ló fẹ́ lọ ìwọ ló ló fẹ́ lọ mi ṣe ní lọ bá wọn jà ọmọ kan oṣù téèyàn ní nìyẹn. ẹ tó ìtorí pọ́ dẹ̀jẹ̀ ẹ̀kan tẹ ní nìyẹn ẹ̀jẹ̀ láti bà láyé jẹ́. no no no no no no no bẹ́ẹ̀ kọ́ náà ṣe ń bọ́ ò lè bọ́ ò lè disgrace ọmọ mi publicly ó ti humiliate mi náà nìyẹn. calm down. ìwọ wájú. lọ́mọ nílé ayé ọwọ́ òbí máa lò wá ohun tó ọmọ máa jẹ́ ò lọ́wọ́ òbí ló wà ọmọ ò wọ̀nà la ó rọ́lá ló ṣẹ́rí akẹ́bàjẹ́ ọmọ mọ́ mi mo mo mo ní ìsọlá mo ní ìsọlá ò jọ̀wọ́ tẹ́rù ara rẹ̀ pa ìyá ti bí ọ kí wọn náà bí tìrẹ ni. láyé ọmọ ni ọmọ mi tó gẹ ẹyin jú mi o mo ní sọlá mọ̀tá lọmọ yẹn o mo ní sọlá orí ọgbọ́dọ̀ fọ.